أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alùfáàwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa síwájú wa àjíjú wa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kó mọ́ ní àtàwọn ará lè ràtàwọn sọ́sábà rẹ̀ àbẹ̀lọ́wọ́n bá kó sanú àwa náà pẹ̀lọ́wọ́n òbí wa àtàwọn alùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́ náà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọ tí a ti lágbàlagbà ọlọ́ọba mọ́sáfọ̀rọ̀ èyíwọ̀ ọlọ́ọba akírawaka ètò àgbóyè Islam sallallahu alaihi wa fi dáwà lójú pé man yuridillahu bihi khayran yufaqihu àsìkò wà ń bẹ̀ yìí ewu ńlá ni ńlá ni fọ́mù ènìyàn ọlọ́run ti rẹ̀ pé bisimilahi rahim نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون أسكتوا عن بني سيني يقولوني ولنبلونكم والله تجدوا أما تسمعوا بشيء من الخوف قولوا ما ديروا بوا díẹ̀ nú ẹ̀rù díẹ̀ kan dẹ̀rù bàwá díẹ̀ ìlàkọ̀wọ̀ jọ àìbí ọ̀nàkìmìnà àmúwálé wà láàánfòsì tí ó máa dínkù àwọn ṣẹ́rẹ̀ sọ́abẹ̀rẹ̀ ọlọ́run ní àmọ́ tó bá ti sùúrù ká fún wọn nírò dùnú àwọn àwọn ní alẹ́dínà ìlà asọ́abẹ̀tẹ̀ mùsíbà àwọn tí mùsíbà bá tilẹ̀ sí tàbí àwọn aláyé tó bá ti sùúrù wọ́n sọ pé kọlu inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ìdáwò iná inna ilayhi raji'un ọ̀tọ́lọ́run lápàdà tí a ní padà sílọ̀ lóòsà a ní kọfọ̀ a ní kígede a ní ṣùgbọ́mára ọlọ́run kanáà tí a máa fẹ́ pé iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà láàmà bẹ̀ ọlọ́run kọlọ̀ wọn ní wà sípò àti gbogbo gbogbo wọ́n ulaika alayhim salawatu min rabbihim tí ó sì kẹ fún wọ̀ráhàmà ọlọ́wọ́ tẹ̀ kẹ wọn ọlọ́wọ́ sànú wọn ọ̀wùdá ìkà umul muhtadun àwọn náà wọ́n jẹ́ ní ìmọ̀nà tí wọ́n tọrọ pé ìdílé siratal mustaqim wọ́n tọrọ yẹn ọlọ́wọ́ ní àwọn láti fún bẹ́ẹ̀ nínú islam ọdún wẹ́ẹ̀dì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ kí àwọn tí ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ kọlọ sí adam rahimahullah ní pé توكل الرحمن إن كنت آكلا سياتيك بالأرزاق من حيث لا تدري وكيف تآكل الفقر والله رازق وقد رزق الأحيار وحوصة البحر قريب التوسط وحوصها من توكل الرحمن تقدم لك أيه إلواسك بين بالجوبة توكل على الرحمن ولو بعد سعيدك تبكلي أما إن كنت عاقلا تبكلي غنيو تبكلي قل ما سجمارا قل ما ديكمي قل ما قفوة قل ما تجدي قل ما سفوت عشان تجدي ما تولكي أنا تقول أبو غنيه فلو يا بيو أبو يهارا وقالوا لي إن كنت عاقلا إني أوافقه لي شرطيا بعد جملة كاي تجدي بعد جملة كاي قل وجواو ان أي أخوذي إن كنت ناكلا أياتي قبل أحداث من الأجل الأجل الروتين قوية الروتين قوية وعلى ضبط يتكلم كل البيت قولوا سيادة في فنجيب أبليكو من عيس لا تدري في يعني الله أبو يقول لها أبليكو تلكو وكيف تخاف الفقر والله رازقون من دلالو ان أين وان بلو ان وان تجيب لك ان وان سيادة ọlọ́wà ee àsìkò yìí àwọn fúlàní ọ̀yẹ́ kí ẹ múra dè wọ́n múra dè wọ́n múra dè kúnà múra dè kúnà ó dé yẹn ìkàbíkọ́bíkọ́lá àti yára ẹ̀yẹ tí ń lọ sí ń bọ̀ kálí dáàbò tàbí sí ìdíkàbí fún bọ̀ tó wà ní obìnrin tó sọ máa dọ̀wẹ́ lọ ó ní akáwọ́fún máa akáfọ́ ala ummati al-a'immati mudallin ní tí pàmìláàdì fún ọmọ yìí náà ni àwọn àfáà tó mọ̀ fún yẹn àwọn àfáà tá àrùkọ́ àfáà ni wọ́n gbogbo ti yẹra pìyà ó sọ̀gbọ́ ológun ẹlẹ́bọ̀n support inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ó kàkàrà ní fìràwọ́n náà lágbára jọ sí i fìràwọn náà òun náà lágbára jù sí ọgbọ́n àti ìkan rẹ̀ ń kọ́ àti ìkan rẹ̀ ń kọ́ láti òtún bá kẹ́lù gan tó ń tẹ̀ lágbára ayé níwọ̀n gbà tí ẹ bá sagbára tó kí tó sí nà mọ̀ láyà tó gbà rẹ̀ ọ̀dà ọdúnwánà ìgbà alẹ́zọ́límìn gbogbo pín àwọn alábùsàmà lówó alábùsàmà kọ́lé alábùsàmà bímọ alábùsàmà alágbára ìgbà fi yẹ kún fún yín láti bọ̀ sí alábòsí yìí dáa wọ́n bá sàbòsí mà àbòsí kan sì ju kéèyàn máa ti bọ̀ lọ àbòsí kan ò ju kéèyàn máa ti bọ̀ lọ ìdọ́wọ́ ẹ̀dọ̀ ọ̀gá wa ẹ má di ìbọ̀ sínú ìsìlámù wa inna ash-shirka la zulmun ìlànà wíyẹn inna ash-shirka ẹbẹ̀dẹ̀ rí yẹn wọ́n làbòsí gàdùlọ̀ wọ́n ti di kó gbé nǹkan síbi tí èsì yẹn rẹ̀ tí èsì ayé rẹ̀ kó gbé nǹkan síbi tí èsì ayé rẹ̀ ìbádà níbi ló orí kájú kájú ìgbàsórúkú ara ọ̀ kó máa tẹ̀lé bí wọ́n tó wọ́n mùsùlùmí tó sọ pé ìyá kan abdu wọ́n ìyá kan sàáìn ó máa tún fún ìlẹ́yìn ọlọ́ọ̀bá tó pé ọ̀gbẹ́rì fúlàní ọlọ́ọ̀nà ẹ̀kọ́ kàlẹ́ ọlọ́ọ̀nà ẹ̀kọ́ máa pé ọlọ́ọ̀nà islam ní islam aláì gbogbo tí ó yà dáwò lọ́rọ̀ fi kẹta wọn yàwó ní nínú ọlọ́wọ́ dáwà lé ayé ìgbẹ̀ta àti ìdáwò kọwàá sí tẹ́sì ìgbẹ̀ ìtawáyì kọwàá sí tẹ́sì إنا خلقنا الإنسان من نفس من نفس الإنسان نبتليه فجعلناه سميعا بصيرا راني إنا خلقنا الإنسان من نفس أمشاد أولا عدد لكن هو أبيس برامان

ìgbàjẹrá ní ìgbàlera ní olùmọ́tàdúrà àti ìwàlù nǹkan mẹ́ta ibi kẹrin wọ́n sì ní ìyàtọ̀ ọlọ́mọ ìgbìmọ̀ yóò di aláhùnmá ọlọ́mọba ò ní àwọn obìnrin azábi jẹ́ annam ọlọ́mọ sádìẹ́ kò bí ìyá náà jẹ́ annama obìnrin azábi lọ́kọ́bọ̀r ọlọ́mọ sádìẹ́ kò bí ìyá náà sáré min fitin bahaya muhammad musa kò fitina ìsinmi àti fitina kú bí tí sàrẹ̀ sí wà lọ́wọ́ fitina ìsinmi ni ó bá wa sádìẹ́ àìkọ̀gbọ́rọ̀ àwọn èèyàn ní oṣù ní oṣù gbáà ọ̀yẹ́ kí náà wá gbára o ọ̀yẹ́ kí náà wọ́n wọ́lẹ̀ islam ìdí wọ́n lọ sí ilá haula wala quwwata illa billahi aliyyil azim ẹwà wọn tí lọ sọ fún wa níparí sọ́tò hajj wọ́n ni yá ayyuwan nasu bí wọ́n mọ́sálù fún ọ̀la إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو سمعوا له فإن يسمعهم بباب شيئا لا يستطيعوا منه ضعف الطالب والمطلوب ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز الله أكبر قال يا أيها الناس لكم أبويكم أبويكم لكم يا أيها الناس بطلوا والمصدق بيك عليكم kẹ́ẹ̀sì ẹ̀kìlánú ẹ̀yí rẹ̀ bá sọ́dọ̀ máa example parable lọ́gbẹ̀ẹ́ bí kalẹ̀ fún كما مثلا فاستمعوا لعواتك قوة إن الذين تدعون من دون الله يعوبوا أو سعوا مثلا أو أن كثير كذا أنت لا يلقى أي يخلق بالضبط ولو سمعوا له وجعوا لي كيسي كيسي كيسي كل يوم لي كذا براوني أو عبد عن قد يجنوا لي إن الذين تدعون من دون الله àwọn tẹ́ntẹ́ láyé yẹ́kùn dábà wọlé ọkùnrin àwọn jọka wọlé dẹ́jì fa ìyẹ̀sùlùbù olùgbàbù ṣe àn ṣe ìsìnlẹ̀ mú nǹkan nínú tọ́kàlẹ̀ láyé tẹ̀sílú omi ìwò olùgbàrò ìsìn dáwọ́ sọ tọ́ọ̀lìbù wọlé kòlóòbẹ̀ ẹni wà nǹkan bọ̀ ẹni wọ́n wà lọ́dọ̀ rẹ̀ náà bọ̀ ọ̀lẹ́ni wà wọ́n lẹ́nu ما قدر الله حق قدره ما لبس يكبلون ما قدر الله لا ما مفعول به كلمة قدر الله أراه ما قدر الله حق قدره أو يوم ما لبس يكبلون لا الله فلا ترى يعني إن الله ذلك الله والله الله لا لا يلام قدره إن الله لقوي عظيم ọlọ́wọ́ bá ń tó gbọ́gbára gbogbo ọlọ́wọ́ gbalagbára jùlọ gbogbo ìtẹ̀ ní ọmọdé àti ìfọ̀mọdé gbọ́gbára rẹ̀ fún ọlọ́ba ìsàmìlú islam ẹjẹ́ ẹbí kan ló ti wọ̀ láàyè kan àbúrúkẹ́ ni ìgbà àbúrúkẹ́ wà ní mùsùlùmí ti ń sàkóso àtúntò ní àǹtìláàfà inna lillahi wa inna ilayhi raji'un ṣe pé annabi muhammad sallallahu alaihi wa sallam الصادق المصدوق بصفاته وسلبه بصفاته وسلبه أخاف ما أخاف على أمتي الأحبة المضلين من تكتم لاجه إيه نمي الله بقول إيه وأنا أخاف ما أخاف على أمتي من تكتم لاجه عمان تبقى خير وعمان توجي جلمي الأحبة المضلين وافع وافع وافع وافع gbẹ́rẹ̀ ní commission tó láwùjọ sọ̀nù ọ̀rọ̀ lè wá bí a ẹgbẹ́ náà lágbára lọ kó lágbára ní àpìtọ́lọ̀ ọ̀bà wọn àti gbọ́lá haúlà wọlá kò sí nìkan wọlá kó wọ́tà kò sí agbára kan ilà bìláyà àzúzìlá àlèdè àbí ilà bìláyà àzúzìlá ní àlèyàn àzúzìlá àbí ọlọ́wọ́ ọba náà lápá ju gbọ́lọ́gbọ́ ẹ̀dá قال وقل وكيف تعافوا الفقر والله رازقكم وقد رزقنا الخيار قوت في الدار رجل سويه بجومه ìfọwọ́ ẹ̀dà tó wà ló gbúdọ̀ ọlọ́wọ́ bá ń fún àjẹ́ yóò fún àwọn yóò tọ́jú wa lọ́fà ọlọ́ọ̀bùdá fi ròyìn àwọn ròyìn márùn-ún nípa ẹni rí nípa àwọn táǹkìrì múmi ní òdòdó gbára àwọn ìròyìn márùn-ún ìlara yàn nípa márùn-ún ẹ̀rẹ̀kọ́ ń tó ìmúmi ẹlọ́wọ́ ń kíkọ́ àwọn ẹ̀wà tí wọ́n ń lùbà àmàjúwe àwọn àyà yìí tí kọ́lọ̀ ní àwọn gan ní mùmí ní òdòdó sọ́lá kẹjọ fún alfáàlì ní àyà kejì kẹrin kọ́lọ̀ sí ròyìn wọn kọ́lọ̀ bá ní innamal mu'minuna allazina idha dhukira Allahu wajilat qulubuhum ni máa asùkò ni قال إنما المؤمنون أو المؤمنون بإلاله أنتم يسمى إلاله أنه مؤمن الذين إذا ذكر الله أكبر بوازي تكبر الله وبع وذكر إن إن ذكرا تنفع المؤمن أو المؤمنين إنما المؤمنون أو المؤمنين أو المؤمنين الذين إذا ذكر الله أكبر الله وبع ذكر الله وبع ذكر الله وبع ذكر الله وبع yàní gbogbo orílẹ̀ tó kọ́lá ṣe tí ó kọjá jẹ́ tí ó lọ wà pẹ̀lú ìdàlù yóò dàlù yóò dàlù gbogbo wà lára rẹ̀ yóò dàlù ni wọ́n ń so kamara lu agbára ayé ẹ̀yìn àgbẹ̀ ẹ̀ sọ̀pọ̀tà inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ó yẹ wa alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wọ́n wá kúrò lọ́wọ́ ọba tí وإذا تليت عليهم آياته ألا كدي حتى وآية قرآن سوابان سنتا يبا سنبوي ضربنا إيمانا عقلت إيمان وفتاج أجرى جنوب طلوب أو أجرى أي أجرى أسن أو تقعونا دع من أجرى جوي أو نمرو دا ورول أي ورول أي ورول ورول أي أما جميعا أسفل أيوة، أيوة أيوة. الله سبحانه ẹ̀fọ́ bàúdà ẹ̀fọ́ ní ọ̀rọ̀ nípa àwọn afọ́gbà ẹ̀fọ́ yẹn kó sínú mú kúzù gbogbo agbára rẹ̀ fa gbogbo agbára rẹ̀ sípẹ̀lẹ̀ lọ́lọ́wọ́ba ma kúrò sí mẹ́sàtì ló ọ̀fọ̀kọ̀fọ̀kọ̀ jáde náà ọba pẹ̀lú sí ẹ̀jẹ̀ ẹ̀fọ́ jáde náà hùn hùn lábẹ́ sáà ẹ̀fà yìí bí àti ibi kẹlẹ́ wà lábẹ́ gé egé e mú yẹ e. mo ń gbọ́n mo mú tó fún kàn mo bá gé e mú yẹ mo ti fẹ́ kí a mọ̀ kó wá rí ẹ̀fà yìí ẹ̀fà yẹn ìgbà tí wọ́n ń gé mú yẹ àwọn afáà ní ìgbà yẹn gé ọ̀kan nínú yẹ ẹ̀fà yẹn ẹ̀fà yẹn wà á lè fò bí wọ́n sọ fọ́nà bàdá kò fi dá yẹ mi padà ọkùnrin ayé tí wọ́n ká fún un kó wà á ayé kàtẹ́ kó tó kẹ́tẹ́ kàwé jihad mọ̀ ló ṣe ọlọ́run ti pẹ̀lú ọlọ́ọ̀bá yìí gbogbo mọ̀ hàlùmá ẹbìsẹ̀ kí ni ẹbìsẹ̀ ayẹ́ ìpẹ̀lẹ̀ ọlọ́run ni àà ìlú ẹ̀fà àṣìlẹ̀ ìfẹ̀kọ̀ ó ní kí ni orin náà orin náà ni gbogbo ìjọba náà gbogbo náà sọ́rọ̀ gbogbo ayé gbogbo ọba ìlú rẹ̀ sọ́rọ̀ gbogbo ibrahim gbogbo ayé gbogbo ọwọ́ ìjọba náà mú ọlọ́ba iṣẹ́ mi kan tó ọgbọ̀ yìí ó tẹ́mi lọ́nà gbogbo ilé ayé lọ. wọ́n pe àbí ọ̀sọ̀ pé láwọ̀ kánà dúnìyà yá azẹ́ni ìdàlá àjẹ́nà àlbàúdá máa sọ́kùnlá ọ̀ká fẹ́rẹ́n ṣẹ́kùnmá aláhùn. láwọ̀ kánà dúnìyà tẹ́kùnlé ayé yá azẹ́ni ìdàlá àjẹ́nà àlbàúdá wọ́n tó ìyá kan nínú ìyá ẹ̀fà ni wọ́n gbé ìyá ẹ̀fà tó lùsùn wọn. ìyá ẹ̀fà tó lùsùn wọn. ìyá ẹ̀fà tágbélé ayé tó yẹ fẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá tí mú kébèrè lómi mú bí ayé ò tún kan kò tún kí ọlọ́ọ̀bá ìjọba ọlọ́ọ̀bá fi àwọn alágbára ayé láyè tí ó wù wọn láyè lára hàn lọ́ọ̀bá ìjọba ìjà báyẹ̀ tí bá ilé nílé wọn الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية طلعوا مني بين أبي أخواني قل إن الذين كفروا قوته وبنبه الذين كفروا من أهل الكتاب والتكفر والمشركين وبنبه في نار جهنم إلى الجنة والقوة خالدين في أمه وعبد أنا أولئك هم شر البرية هم أبروك أنا أبروك الوابع جنتي أنا أبروك الوابع شر البرية لا تنسوا أنا تخرجوا أنا تخرجوا هو مسلمون إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية إسلام الإسلام إنه يلاك جدال أهدك وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة على كرم هذا ما الدين وجوه مما رزقناهم ينفقون فلا فوا وما نفقهم ما رون يلاقوا إذا تلك عليهم أي ولاقه إذا ذكر الله وجلت قلوبهم فإذا تلك عليهم آيات أوذتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة لا كرم ومما لقناهم يوفقون الله فهم أنا كما نبقى الله فواك وولك لي أسكت الله فوتين فواك لما تقوان بالماء كان تو أواتين أتبقى وادي لأقع إسلام كان سبحانه يعفى السنة وعلى القاتل ẹgbùn súnmọ́ kó fi ìsìláàmù ẹ kójú ìsìláàmù fún àkí àwọn èèyàn wọ́ ọlámùsùn ẹrù ẹwọ́ olókè lẹ́wọ́ ẹwò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àkíkì wọ́ àkíkì ìsìláàmù láwọn ẹbí ọwọ́ ní ìsìláàmù ìsìláàmù mú bí bí rétọ́ ni ìbílá ìsìláàmù kan gbé lọ́wọ́ ó bá fẹ́ bàwáwí ó fẹ́ bàwáwí bàbá níwáàzí àgbáyé ó ní sẹ́rọ̀ kọ́kẹ́rọ̀ ní ìsìláàmù هو الفقراء على مدى سلمون لدودو الذي أولئك هم المؤمنون حقا أما توني سمعنا من عمنا لمؤمنون دودو لهم درجات عند ربهم قولي بلا بدأ لولو بها مغفرة يلبس لهم ولو بعفريوها ورزق الكريم الجباسي والمرجلة وهو جنة على كالي ولم تقوى لله القيامة هو ولم سبحانه السلام عليكم ورحمة الله وبركاته àwọn onígbọ̀wọ́ wa ọlọ́wọ́ sàwálẹ̀ sàárì gbọmọ àtọ́ ń tẹ̀yàwó tí kìí lọ nínú àwọn tó tuta ló náà ni títà wa ṣefáò ànúsí pípa ní 10,000 naira títà wa múìnà bọ́láṣídé musa pípa ní 5,000 naira ṣíkàkù àwọn vitv ọlọ́wọ́ sàwálẹ̀ sàárì àwọn àjẹmọ́ náà tá tẹ̀lẹ̀ lọ́wọ́ ìkíkẹ́ ودي وتحيينا وعنه كتير قال الله سبحانه وتعالى يقول فواتون الصلاة تمتون ستولة تمتون بو أنا كتب ولساني والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته oníbèrè ti orúkọ ara rẹ̀ paná kò dá ọkọ̀ ara rẹ̀ ó lé ẹ̀dá kun òun fẹ́ bèrè àlọ́wọ́ yìí àwọn ati ọ̀rí òun kan táwọn tó rìn ìfẹ́ hajjé ọ̀rí òun wá ní káwọn lọ sọ́dọ̀ kan bóyá àwọn lè rí ìgbìyànjú lọ́dọ̀ àfáà yẹn tí ọ̀nà ó fi tú ọjọ́ tí àwọn akẹ́ lọ òun wá bí tẹ́tí káì táwọn ò ní ṣe ọlọ́run látara àlámọ̀rí lọ nígbà táwọn wá lọ àwọn nǹkan tí yẹn fún àwọn táwọn padà kú bẹ́ẹ̀ so at long run ọ̀rẹ́ òun ti di olówó òun ti ń bá yí nínú òsì tó ti kú ti pẹ́sẹ̀ náà nìyẹn ọ̀nà ti fẹ́ ní àti ìjọba pé irú ìgbìyànjú lẹ́fún ọ̀ ìgbìyànjú máa fún ẹbí tẹ́lẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ wọ̀ tààrà ọ̀rọ̀ ìfẹ́ ìjọba ìgbàjọ́ nìyẹn pé wọ́n sọ lọ ọ̀pẹ́ ìtàkà fòlùfẹ́sìlá wọn lọ́wọ́ ọ̀rọ̀ àdínkù ìgbìyànjú òsì ìgbìyànjú ìṣẹ́jú bọ̀ ọlọ́run bá jẹ́ àrùn رزق الأسيار وعدت في الدار والله إذا كان أبوكم كبعته كل أبوي أنسى كبعته كل أبوي أنسى tí ọba tí bá fún ojú tí ọba tó máa òkú tí ọba tó máa kírun lásìkò tó ń sílé ó lè máa dán ọba àjíbi Muhammad sallallahu alaihi wa sallam ní ẹ máa kírun kẹrin kí bá ṣe dúdú sílé jù lórí rákà kọkà yìí kọ ni tó bá ti dùn báyìí á máa tọrọ nǹkan méjì ń bẹ̀rù wọláyà ló ń darí kúrò bá ń síbẹ̀ ọlọ́run lórí ayé àtẹ̀kímọ̀ àbí kìsìrì mi ọlọ́run foríjì mi ọ̀hán ní ọlọ́run sàánù mi wàá dí ní ọlọ́run fi mọ̀nà wàá sí ní ọlọ́run dábòbò mi wọ̀rọ̀zókù ní ọlọ́run sàánù kì fún mi wọ̀dú ní ọlọ́run tí mi ṣe wọ̀rọ̀fáà ní ọlọ́run gbogbo ga olóògùn ọlọ́run bàtí wọ́n ń ṣe àwọn àdúrà yìí tí ò tó mọ́ ní káàkiri wọláyà ọlọ́run sàánù kì fún máa fún àwọn òbí rẹ̀ méjì máa sùkùn ẹbí máa ti dá sáwọn yẹn máa sàárà ìgbà máa ti wọlé káàkiri ìgbà tí wọ́n rà fà àgbà òní máa ṣe bọ́ọ̀ ní kí n ṣe ìsáàbùrú mẹ́ àwọn ọmọ tó kọ́ mọ́ nǹkan tó kọ́ bí bàá wílẹ̀ kan. ẹ̀rẹ́kùn èdè èyí fẹ́ bèèrè èdè nínú àwọn ẹ̀kọ́ tí ìṣẹ́ máa ń kọ́ wa sí àlámàrí dára ó wọ́n rẹ̀ lọ pé ṣé ọ̀rẹ́ tí lọ́jọ́ lọ yẹn tó ti wá lókè kí nínú kátàrà rẹ̀ oṣù wọn pẹ̀lú yóò lówó náà ni àbí ó ti àkọ́kà lójú lówó yẹn. wà á gbé lówó ni ọlọ́dún ti sáyà àzìkè nígbà tó wà lóṣù mẹ́rin wọ́n sọ pé àzìkè wọ̀ kánà lọ́wọ́ kan wọ́n kàn kátàrà fún ọbẹ̀ abẹ́ pẹ̀lú náà nígbà tó ń tún wọ́n ń tún lálẹ́ yìí àkùn wọ́n ra àjẹlẹ̀ wọ́n ra mọ̀láyìkà sí rìsíkì àbí wọ́n amẹ́lì àjẹlẹ̀ àkíní àwọn nǹkan mẹ́rin tó ọkọ̀ wọ́n kọ ádùkì rẹ̀ átẹ̀lé ẹ̀ ìṣúlò láyé àti iṣẹ́ tí ó ṣe láyé wọ́sàkíyù àwòsàáyìn olórí gbúra olórí rẹ̀ ni ó di wà fún ádùkì di wà mọ́nà pé tí ọba súnmọ́ lọ́fẹ́ sọ ní olórí gbúnjẹ ìgbìmọ̀ ìrú rẹ̀ kókó tó ti Islam ni ọ̀la yóò lówó yóò lówó ẹ̀gbá ó di ìjọba ìjọba kan ní ọlọ́mọta fọ̀rọ̀ yìí wọ́n rọ̀ bá dáa gbogbo nǹkan dáa ọ̀nà olùwọ̀pọ̀lọ́bì sí máa àtàkùnlọ́ òbára àkùbà gbọ́n fún yẹn àgbọ̀n fún yẹn àgbọ̀n fún yẹn fi wálé tọ̀rọ̀ ni o wọ́n àtúntò náà fi dúró nílẹ̀ dúró ni a ní kọ́ wọlé ayé àti ti fi ayé fi ayé fi dọ́gba halal ó dé ní wọ́n àtúntò ni wọ́n á sì máa àtàkùnlọ́ àbá sí dáadáa bọ́lọ̀ sí dáadáa tó wọ́n àtúntò fi sọ́dọ̀ fi làánù ọmọ àbáwọn إن الله لا يحب المفسدين الله يحب المفسدين كما سألوا لك يحب ولا تسلمها والسلام عليكم ورحمة الله وبركاته